نبينا محمد وعلى آله وصحبه وسلم أدعوك الله أتقى عليكم يا الله أولى جنجة الله وبعد محمد صلى الله عليه وسلم ومن الجوع على من الجوع àwọn kàdírà Riyadu Salihin fúnra wa báàbù tí a ń kà lọ́wọ́ báàbù bàyá ẹni kẹ́kọ̀ọ́ tó ló pè kẹ́lẹ̀ báàbù tí ń sàlàyé fún wa pé àwọn ọ̀nà oríṣiríṣi tó pọ̀ jàǹbùrà dáa nínú ìṣẹ̀lẹ̀ àwọn tí àmọ́ fi ń wá ojú ìyá ọlọ́run àwọn ọmọ tá a lè fi ọ̀dà pọ̀ dáadáa kan kiri lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run sọ̀rọ̀ ìkọ̀hánì pé فمن يأمن مثقال ذرة خيرا يرى ọlọ́run ló gbà. àbí kí ìdí bàjẹ́ nínú ومن يعمل مثقال ذرة خيرا ẹni bá ṣe iṣẹ́ dáadáa kan ní ẹ̀rín ọlọ́run ní iṣẹ́ dáadáa yóò wá kéré púpọ̀ ètò ojú lásán lè rí oríṣiríṣi tí bá gbé orí o ọlọ́run ní ẹni yẹn orí kan rẹ̀ kò ní sọ̀rọ̀ ìdáadáa kan tí yẹn ṣe láyé ìmọ̀ gbé ẹni èyí kan sọ àwọn nǹkan méjì lára tẹ dáadáa tí yẹn fẹ́ ṣe ọ̀nà òfin méjì o bí yẹn bá rí méjèèjì sọ bí yẹn bá rí kan sọ ń bẹ́ẹ̀ ìṣiṣẹ́ dáadáa tí yẹn bá ṣe ló gbé o. Àwọn àgbọ̀n ọlọ́kùnrin àgbọ̀n ọlọ́kùnrin kò ní gbé nínú tọ àmọ́ pẹ̀lú òbí méjì rẹ̀ alákọ̀ọ́kọ́ gbogbo sẹ́tí wáyé dáadáa tí yóò bá ṣe láyé kí yóò ṣe tó tọ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ ìlànà wọ́n ṣe tó ní káyọ̀ ni wọ́n ṣe tó ní pẹ̀lú ènìyàn wọ́n ní pípa ìgbà àwọn ọmọ ṣe ṣe tó tọ̀ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì yìí kí wọ́n bá lálẹ́ kan náà ọmọ sọlọ lọ ọmọ àyùwà sọlọ bá ti lọ bá wọn ara ọlọ́ni lórí kanyọba ọlọ́fún sọlọ alukọ̀hánì kẹrin òun mọ́ ní àmìlà sọ́ọ̀lù hàn wọ́n ní náà sì yé gbogbo ọdún wọn àti wọn tí wọn ń gbà wọn máa wọn ẹ̀ ń kọ́rí jù rẹ̀ ta nípa kọ́ sí dáadáa ẹ má sí dáadáa ẹ má sí dáadáa sọ fún wọn. àwọn tán ní kọ́ mọ́ sánú àwọn ọmọ òrukàn ọmọ ìmọ̀ mo fi á rí kìíní kan àwọn òrukàn kọ́ ọmọ òrùgbá ni àpáàlì náà fi ìwọ lọ́jọ́ nǹkan rẹ̀. àwọn àbá ìtọ́sọ pé àti fún pé ìtàn yìí dá iṣẹ́ olóró ní súnà nẹ́bí ní bá ṣe dáadáa fún yọgbà rẹ̀ ilé ààrẹ rẹ̀ náà ṣe pé tó bá ṣe ìwọ náà gbàládà rẹ̀. wọ́n ní àmì sọ ọ́ ìbọn bá ṣe dáadáa fáwọn èèyàn ara rẹ̀ ló sí fún torí pé ìgbàlódé ọlọ́run bá ìlọ́po ìlọ́po ni ọlọ́run ti bí ń pa dáadáa náà wọ́n lọ fún àwọn ẹni táwọn jẹ bọ́ bá fún wọn ara ẹ lọ sàánú ẹni tó ń ti gbé oúnjẹ tó fún mìíràn ló máa òun kí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run bá ìjẹ́ lọ́dọ̀ ọlọ́run bá bá jẹ́ àlùfíà ó ju ìlọ́po oúnjẹ tó fún yẹn lọ. ọlọ́run ní sọ́nà àdúrà sọ́ọ̀lù ṣáàdì. فلنفسه ومن آساها فعليها wọ́n tí wọ́n ní ìpèsè jìnnà ọba taburú tọrọpọ̀ sáfẹ́ nìkan tó ń jẹ̀rù ra rẹ̀ ọmọ àlẹ́ lọ́mọ ọlọ́run ní ya lọ sí Itu tọrọpàdà gbàgbẹ́ Allah. Semasa nítorí rẹ̀ dàbí ọlọ́run tó máa fi ń tọ́ tó máa fi ń sọ yìí dáadáa ní ìpèsè káàdà ìpèsè káàdà ṣe ọlọ́run bá fi wọ́n fi ṣe àmì ìjọba máa fi ṣiṣẹ́ ẹ̀kọ́ yẹn lásán kí a máa ṣe tuntun ọlọ́run àbóṣe nítorí ọlọ́run ọba ọba ìlànà ti àlẹ́bùrọ̀ àmọ́ náà mú sallallahu alaihi wasallam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam adágbọ́ fún ọlọ́run àtọ̀rọ̀ àlékún sí ọlọ́run orí ajẹ́jẹ́ fún ọlọ́run ọlọ́ba àlẹ́wọ̀ ọ̀ṣọ́lẹ̀ sallallahu alayhi wa sallam onílọ́jọ́ aláhàd ní ọjọ́ sọ́ndé tí àwọn kàtírà rẹ̀ yàtọ̀ sọ́ndé fi nàkúra wa. báàbù tí a ń kà lọ́wọ́ báàbù bàyá ni kẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ yìí báàbù tí ń sàlàyé fún wa pé àwọn ọ̀nà oríṣiríṣi tó pọ̀ jàǹbùràdà nínú ṣẹ̀ríà tí àmọ́ tí ń wá ògbóyè ọlọ́run àwọn ọ̀nà tá a lè gbé ara pọ̀ dáadáa àwọn kéré lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run sọ àrùkù hàn ní pé فمن يأذن مثقال ذرة خيرا يرى ọlọ́run ló yọ. àbí kí ìbàjẹ́ nínú rẹ̀. ومن يعمل مثقال ذرة خيرا ẹni bá fi iṣẹ́ dáadáa kan nínú rẹ̀ ọlọ́run ní iṣẹ́ dáadáa yìí wá kéré púpọ̀ èyí pé ojú ojú lásán ò orí pẹ̀lú tó tí bá gbé orí orí ọlọ́run ní orí kan rẹ̀ kò ní sọ̀rọ̀ tí dáadáa kan tí yàn ṣe láyé tí mọ̀ ọ́n gbé. Èyí kan sọ àwọn nǹkan méjì lára ṣe dáadáa tí yàn fẹ́ ṣe. Omi òfin ní o. Bí yàn bá rí méjèèjì sọ ọ́, bí yàn bá rí kan sọ bẹ́ẹ̀, ìṣiṣẹ́ dáadáa tí yàn bá ṣe ló lé o. Kí máa bọ̀ wọ́n lọ pé ní àwọn ọ̀nà òfin kò ní gbé èmi gbé lóòótọ́ àmọ́ pẹ̀lú òbí méjì rẹ̀ alákọ̀ọ́kọ́ gbogbo sẹ́fún adó dáadáa kí yorùbá ṣe láyé kí yorùbá ṣe tó tọ̀ lọ ọ̀sẹ̀ ìlànà wọ́n ṣe torí káyọ̀ ni wọ́n ṣe torí pẹ̀lú ènìyàn wọ́n ṣe torí pẹ̀lú láàbù wọn lọ́mọ ṣe ṣe tó tọ̀ lọ ẹlẹ́ẹ̀kejì kí wọ́n ti kó bá lànà kálọ̀ ọmọ rẹ̀ sallallahu alaihi wasallam bá ti lọ bá wọn àá ọlọ́run ní orí kan gbà. ọlọ́run sọ̀rọ̀ alukóhánì kẹrin olùmọ́ni àmìlà sọ́ọ̀lì hàn ọ̀nà sílẹ̀ gbogbo ọdún wọn kà sí wọn tí wọn ń gbọ́ máa wọn ẹ̀ ń kọ́rẹ́jì rẹ̀ nígbà kọ́ sí dáadáa ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa láyé ọlọ́run ìpínlẹ̀ ẹ̀ náà sọ fún wọn. àwọn tó ní kọ́ mọ́ ṣàánú àwọn ọmọ òrukàn ọmọ ìlú mẹ́tíárì kìíní kan àwọn òrukàn kọ́ ọmọ òrùgbá ni àpáyì náà sì rí ìwọ́lọ́jẹ̀ nǹkan rẹ̀. àwọn àfáà tó sọ pé àti sọ pé nǹkan yìí dá iṣẹ́ olóró ní súnà nẹ́bí ní bá sí dáadáa tó yọgbà rè ilé ààrẹ rẹ lọ́nà ṣe tó tó bá ṣe ìwọ́n lọ gbàlagbà rẹ̀. wọ́n ní àmì ìlà sọ torí pé ìgbàlódé ọlọ́run ọba ìlọ́pù ni ọ̀rẹ́ tó bí ń pa dáadáa fún wọn wọn ni fún wọn lórí táwọn oúnjẹ bó bá fún wọn ara ẹ lọ sàánú ẹni tó ń ti gbé oúnjẹ tó fún mìíràn ló mọ orí tí wọn gbà lọ́dọ̀ ọlọ́run ọba ìgbẹ lọ́dọ̀ ọlọ́run ọba bílẹ̀ nìyà mọ ó ju ìlọ́pù oúnjẹ tó fún yẹn lọ ọlọ́run ní fún mi àríyá sọ́ọ̀lì káàdì. المسجد ومن آتاها فعليها wọ́n tí wọ́n ní ìsìnkú jù náà tó bá sàbúrú sọ̀rọ̀pọ̀ sáwọ́fẹ́ nìkan tó ń gbèrú ra rẹ̀ ọmọ rẹ̀ lọ mú a ya lọ sí fún ọlọ́pàá gbàgbà ìgbàgbà ìyàmọ̀ ìjọba ilé ìdájọ́ ọlọ́run tó máa ti ń tọ́ tó máa ti pín ìpàdé dáadáa ní ẹ̀mí ká náà ṣe nǹkan ló ṣe ọlọ́run bá pín wọ́n ti ṣe ẹnì kọ̀ọ̀kan tá a ṣe dáadáa yìí kó àmì ìgbọ̀rọ̀ máa fi ṣiṣẹ́ ẹ̀dùn yẹn lásán kí a máa ṣe tó tọ́ lọ́run àbóṣe ń tó tọ́ lọ́run ọba ọba ìlànà ti ànẹ́gbà mọ́mọ́ mu sallallahu alaihi wasallam wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam ẹni tó ṣe dáadáa ṣe dáadáa pé nìkan nítorí wọn lè rẹ ọ wọn náà tó mú ó tó ṣe dáadáa yìí ó mú pẹ̀lú náà ìyá ìyá wà fún ní yẹn mo fi ra sí fún kọlẹ̀ fún yàtọ̀ sí dáadáa àmì rẹ̀ ti gbà lórí ẹ̀ ọdún kọlẹ̀ fún. ó wá sí sàá wọ́n ní ẹ̀ sì ń kan fún ó sì tí dà ọmọ àlè ọ ẹ̀ mọ́ lóru orí tẹ́ ẹ fún ọdún tó náà ẹ tún wá dé ẹ tún wá ní ẹ̀mú yóò ní ẹ̀mú padà sí kí yẹ fún ọ wọn á ní kọ́ fún mi ní kíní gbé ní kò sí náà ẹ̀yẹ tèyí ah tẹ̀lé iná kọ́ńtù wọ́n ti parẹ́. Olùwàlúwà tó pẹ̀lú sọ́dọ̀ ọ̀ọ́tìkùn bìlọ́nì ni wọ́n dáadáa. Wọ́n lọ dáadáa tẹ̀ ṣe ẹ ti máa gbàgbé mọ́ oníkìlì pẹ̀lú rẹ̀ dé. Àti tẹ̀ ṣe ní Rámúẹ́lì tẹ̀ ṣe fún Gánà ní àá. Kí ni ṣe kí lọ sí fún ọ̀sùn jó fún ẹjọ́ sí? Àwọn nǹkan méjì yẹn ti máa ń bá dáadáa fún ìbáṣe jẹ. Àti ìjà rẹ̀ ọlọ́yà sọ yẹn lẹ́ẹ̀kan yìí èyí tá a sọ ní ẹ̀ka mọ́jẹ̀mú tọ́lọ́run ìgbà lọ́wọ́ rẹ̀ ní ọbẹ̀ sí dáadáa sí ìgbòtò lọ ọbẹ̀ sí dáadáa sí tó bá súnmọ́ lórí mi wọ́n ti kọ́kọ́ àmọ́ èyí tó tún ara rẹ̀ pé máa wá sí sí ìdájọ́ orí padà gbàgbẹ́ o ìdí náà kọ́ títún wọn parẹ́ kó lẹ́rọ̀ kí nìkan náà olùkọ́ máa sì lè fún ìkọ́sí lọ sí fún àbí kọ́ máa fara ní ìgbà àdàpọ̀ tuntun bàbá lórí ọmọ òun nìkan ló lẹ́tọ̀ọ́ láti máa ṣe ìkú fọmọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sí kan àwọn òbí nìkan ni kódà ló máa ṣe fún wa àmọ́ ọmọ tí yẹn bí ẹ máa ṣe fún ah, ah, abdullahi abdulrahman abdulrazak mo tọ́jú rẹ̀ wọ́n o pé òun náà rí ti kó náà tọ́jú ọlọ́run rí kó náà tọ́jú àwọn obìnrin padà ọ̀sẹ̀ tí ò ṣe ọgbọ́n yẹn ẹ̀gbọ́n bó wọ́n ti ṣe fún àti dáadáa fún mi lágbèsàn rẹ̀. Àà ah, ni ah, mo ṣe wọ́n nìyí o, à ah, ni mo ṣe wọ́n lé tó wò ó, à ó sọ sí ọ̀sẹ̀sẹ̀ rẹ̀ nínú ohun àpárẹ̀. Ilé ìfọ́nà ẹni tí ògbó iná náà wọ̀ iṣẹ́ àmọ́ lọ́sí tí ń fi ọmọ náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀ mọ̀ rí sí dáadáa ló dẹ̀ ń tẹ̀sí ara fún. Àdámọ̀ mi yẹn ni ọmọ èyí sábà fi dáadáa sọ fún yẹn. Ó pe ìgbà tí sáà náà, bìrọ̀ bìbì

وعلى آله وصحبه وسلم أدعوكم فún Ọlọ́run àtọ̀rọ̀ àlékún sí Ọlọ́run orí àjẹjẹ fún Ọlọ́run ọgbà àlẹbùwà òṣèlè sallallahu alayhi wa sallam onínàjọ àlàáhàd ní ọjọ́ Sunday tí àwọn kàtíra ríyàdù wọ́n fi ìdàkọ́ra wa báàbù tí a ń kà lọ́wọ́ báàbù bàyá ni kẹ́kọ̀ọ́ tó lókùn ẹ̀rì báàbù tí ń sàlàyé fún wa pé àwọn ọ̀nà oríṣiríṣi tó pọ̀ jàǹbùràdà nínú ṣẹ̀rí àrùn tí a mọ̀ sí ń wá ojú yọ ọlọ́run àwọn ọ̀nà tá a lè fi yọ̀dá pọ̀ dáadáa kan kiri lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run sọ̀rọ̀ Al-Kùránì pé ọmọ ìyá ẹ̀ lè kọ́ ọ̀nà ìdánwò sí ọlọ́run ìyàwó ọlọ́run ló yọ. ìkí bàjẹ́ nínú yín. ومن يعمل مثقال ذرة خيرا ẹni bá ṣe iṣẹ́ dáadáa kan nínú rẹ̀. ọlọ́run ní iṣẹ́ dáadáa yìí wá kéré púpọ̀ èyí pé ojú ojú lásán lè rí orí pẹ̀lú tó. tó bá jẹ́ orí o ọlọ́run ní orí kan rẹ̀ kò ní sọ̀rọ̀ tí dáadáa kan fi hàn sí láyé ìmọ̀ràn gbé ìrìn ìyún kan sọ àwọn nǹkan méjì lára fẹ́ dáadáa tí wọ́n fẹ́ ṣe omi òfin méjì wò bí yóò bá rí méjèèjì sọ bí yóò bá rí kan sọ bẹ́ẹ̀ ìṣiṣẹ́ dáadáa tí yóò bá ṣe yóò gbé o. Wọ́n máa wọ́n lọ fún yàrá wọ́n lọ kò ní gbé gbé lóòótọ́ àmọ́ pẹ̀lú ọ̀gbìn méjì rẹ̀ alákọ̀ọ́kọ́ gbogbo sẹ́gbà fẹ́ dáadáa fún ìgbà tó láyé fún ẹ̀sìn tó tọ̀ lọ ọ̀sẹ̀ ìlànà wọ́n sì torí káyọ̀ mi wọ́n sì torí pẹ̀lú ìyọ́ wọ́n sì torí pẹ̀lú àti ọlọ́mọṣẹ́ sì tó tọ̀ lọ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ti kó bá lánàá kàdé nǹkan sallallahu alaihi wasallam bá ti lọ bá wọn kà á ọlọ́ni lórí ìkànnì gbà. ọlọ́kùn sọ̀rọ̀ alukọ̀hán kẹrì onímọ̀nì àmìlà sọ́ọ̀lì hàn ẹ̀nà sílẹ̀ gbogbo ọtí wọn tí wọn tí wọn gbọ́ mọ́ wọn ẹ̀ńkọ́rẹ́jì rẹ̀ nípa kọ́ sí dáadáa ẹ̀ mọ̀ sí dáadáa ẹ̀ mọ̀ sí dáadáa láyé ọlọ́run ìpínlẹ̀ ara ẹ̀ náà sọ fún wọn. àwọn tó ní kọ́ mọ́ sánú àwọn ọmọ òru kan ọmọ ìlú mọ̀ṣẹ́rì kìíní kan àwọn òru kan kọ́ ọmọ òru gbá ni àpáàlì náà sì rí ìwọ lọ́jọ́ nǹkan rẹ̀. àwọn àpá ọ̀tẹ́sọ̀ tó wà sí fún pé ìtàn yìí dá iṣẹ́ olóró ní súnà nẹ́bí ní bá sí dáadáa tó yẹn gbá mi. ilé ààrẹ rẹ lọ́nà ṣe tó ń tọ́ka sí ìwọ ọ̀nà gbàládà rẹ̀. wọ́n ní àmì làbọ́ọ̀lì hàn ara rẹ ló sí fún torí pé ìgbàlódé ọlọ́run bá ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ni ọ̀rẹ́ tó bí ń pa dáadáa kan nù wọ́n lè fọ́n ọmọ yẹn táwọn oúnjẹ bó bá fún wọn ara ẹ lọ sàánú ọdún tó ń ti gbé oúnjẹ tó ọkùn mìíràn ló máa òun tí wọn gbà lọ́dọ̀ ọlọ́run bá ìgbẹ́ lọ́dọ̀ ọlọ́run bá díẹ̀ lè yàmọ̀ ó ju ìlọ́pọ̀ oúnjẹ tó ọkùn yẹn lọ ọlọ́run ní sọ́ni àríyá sọ́ọ̀lì hàn ولنفسه ومن آتاها فأعلم wọ́n tí wọ́n ní ìpínlẹ̀ jù náà tó bá taburú tọ̀rọ̀pọ̀ sáwọ́fẹ́ nìkan tó ń jẹ̀rù ara rẹ̀ lọ́mọ àrẹ lọ́mọ ara ọlọ́run ní iye ara rẹ̀ lọ sí fún yọ́ padà gbà nǹkan ìpàdé àti àmọ́ ìjọba ilé dàpọ̀ ọlọ́run tó máa ti ń pọ́n tó máa ti ń gbé ìtàgé dáadáa ní ìpínlẹ̀ ká náà ṣe ọlọ́run bá ti jẹ́ ẹnì kọ̀ọ̀kan dá sí dáadáa yìí kó tàbí ìjọba máa fi ṣiṣẹ́ yẹn tó yẹn lásán kí ẹ má ṣe ti tọ́ lọ́rùn àbóṣe ń tọ́ lọ́rùn ọba ọba ìlànà ti ànẹ́bùwà mọ́mọ́ mu sallallahu alaihi wasallam wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam ẹni tó ṣe dáadáa ṣe dáadáa fẹ́ nìkan ìpínlẹ̀ lè sàánú wá fún ní nǹkan yẹn bó ṣe lára tí òun ń kọlé ọ̀gbọ̀n ya kò ṣe dáadáa àdéhùn rẹ̀ ti gbà lórí ẹ̀ ọdún kọlé ọ̀gbọ̀n. ó wá fi ta bọ́lá ni ẹ ṣe kan fún ó sì tí ò dáa ọmọ àlè ọ ẹ mọ yóò ó ní kí ẹ ṣe fún ọdún tó náà ẹ tún wá dé ẹ tún wá ní ẹ̀mú yóò ní ẹ̀mú padà sí kí ni ẹ fún ọ wọn ní kọ́ fún mi ní kí ní dédé sí ní ẹ yẹn ṣe rí tẹ̀lé iná kọ́ńtù wọ́n ti parí. Olúwa ní lára tó ti ti lú sọ́dà ọ̀ọ́dẹ kan lè lẹ́nu ní wọ̀lá àdá. Wọ́n lọ dáadáa tẹ̀ ṣe ẹ tí wọ́n bàjẹ́ náà pẹ̀lú kí olóore ìlú àti tẹ̀ ṣe ní rámọ́ni tẹ̀ ṣe fún Ghana ní àá. Èyí ń ṣe fún ìlọ sí ọ̀sùn gbé fún ìtọ́ sí àwọn nǹkan méjì yẹn tí máa ń bá dáadáa fún ìbáṣe jẹ. Àti ìjà rẹ̀ ọlọ́yà sọ ní ilé èyí tá a sọ lẹ́ẹ̀kan olùmọ́jẹ̀mú tọ́lọ̀ ìgbà lọ́wọ́ rẹ̀ ní ọbẹ̀ fi dáadáa ètò tọ́lọ̀ ọbẹ̀ fi dáadáa ìjọba súnà lẹ́yìn lọ wọ́n ti kọ́kọ́ àmọ́ èyí tó tún ara rẹ̀ pé máa wá sí sí ìdájọ́ orí padà dájọ́ o ìdí wọn kọ́ títún wọn parẹ́ tó lẹ́rọ kí nìkan náà oníkọ́ máa sì lè ní fún ìtọ́sí lọ́sí dáadáa fún àbí ọmọ fara ní èyí pọ̀ sí fún èyí àwọn àfa wọn ló bí bàbá lórí ọmọ onìkan ló lẹ́tọ̀ọ́ láti máa ṣe èkó fọmọ rẹ̀ lẹ́yìn tó ṣe fún ní òbí nìkan ni ó dà ma máa ṣe fúnyàwó wa àmọ́ ọmọ tí yẹn bí ẹ máa ṣe fún ah, ah, abdullahi abdulrahman abdulrazak mo sì tọ́jú rẹ̀ o pé òun náà kó náà tọ́jú kó náà tọ́jú àwọn ọ̀bẹ̀rẹ̀ padà tí èsì yẹn ẹ̀gbọ́n yẹn wọ́n ti fi fún àti dáadáa fún un agbẹ̀sán rẹ̀. Àà ni mo ti rán lè wé o, à ni mo ti rán lè tó wó o, à ó jọ sí wọn kò ti ṣèlè nínú fún àpá rẹ̀. Ilé ìfọ́ náà ẹni tí òmòrò náà náà wọ̀nyí tẹ̀. Àmọ́ lọ́sí tó ń tilọ̀ fún àwọn ọmọ ẹ̀dọ́ ènìyàn ẹ̀ mọ̀ rí sí dáadáa lọ́dọ̀ ní tẹ̀sí ara fún. Àdámọ̀ ènìyàn ni ọmọ èyí sábà fi dáadáa sọ fún yẹn. Wípé ìnà ìsáà náà, ẹ̀hán, the rub the heat kí ni àjọ wọn lójú ọlọ́wọ́ ní ọmọ ẹ̀dọ́ ènìyàn èmi tí mo fi dáadáa yẹn gbogbo tí mo fi fún mi lè ṣàgbóso padà ẹ ti máa wúlò tọ́ ọlọ́run fún wa lójú dára lọ́nà ìṣe fún ọlọ́ ìgbà tó wà á dúpọ̀ yẹn lọ nítorí kọ́mọ́tì sí lọ́wọ́ èsì ká tó wá ní ìwọ èèyàn lásán wá rẹ̀ sí iná rẹ̀ sí ẹ̀ ọlọ́run kí ìmọ̀ rẹ̀ sí ẹ̀ sọ́nà lọ́rẹ̀ ọ̀nà òkú àlàáhàlà ìṣọ̀rọ̀ ẹni tó fèrè fún tó wá túbà fún tó wá ní ráì kò sẹ́ni tó túbá lẹ́yìn ẹ̀ṣẹ̀ láyé tọ́nà ló gba túbá rẹ̀ ẹ̀ṣẹ̀ tá ló burú jù láyé olùkẹ́ ìpàkàpọ̀ mọ́lọ̀ kí wàrà túbá àwọn túbá wọn náà yóò dọ́dọ̀ ẹni tí èèyàn ṣe fún lápapọ̀ ìtọ́nà ìjọba yẹn ló dààmú ni o tí wọn bá ti dín yẹn lóòótọ́ nígbà tó kò sẹ́ni tí ìjọba yẹn lè dààmú ó ti kẹ́kọ̀ọ́ nù ẹni wàá ti bẹ́ẹ̀ fún والله تعالى عالم نبينا محمد وعلى آله وصحبه وسلم أدعو الله الله محمد صلى الله عليه وسلم ومن الجوع على ọ̀rọ̀ sunday ní àwọn kàtíra riyadu salihin ọ̀rọ̀ wa báàbù tí a ń kà lọ́wọ́ báàbù bayani kẹ́kọ̀ọ́ tó lókè kàlẹ̀ báàbù tí ń sàlàyé fún wa pé àwọn ọ̀nà oríṣiríṣi pọ̀ jàǹbùràdà nínú ṣẹ̀ríà tí a mọ̀ fi ń wá ojú ọ̀nà àwọn ọ̀nà tá a lè fi yọ̀dà pọ̀ dáadáa kan kí lọ́dọ̀ ọ̀nà. ọ̀nà sọ̀rọ̀ àlùkùránì pé fáwọn èèyàn yẹ ẹ̀dẹ́n lè kọ́ ọ̀nà dáwọ́ sí ọlọ́gbọ́gbà àyíkú ìkú ìbàjẹ́ nínú yín ọ̀nà yìí àmà mẹ́kọ́lá ọ̀dọ́gbọ̀ ti kọ́lọ́ ẹni bá di iṣẹ́ dáadáa kan nínú yín ọlọ́run iṣẹ́ dáadáa yóò wá kéré púpọ̀ ẹni pé ojú lásán ò lè rí orí orí orí ọlọ́run ni yóò rí kan rẹ̀ kò ní sọnù kí dáadáa kan tí yẹn ṣe láyé tí mo gbé èyàn kan sọ àwọn nǹkan méjì lára pé dáadáa tí yẹn fẹ́ ṣe olùkí méjì o bí yóò bá rí méjèèjì sọ bí yóò bá rí kan sọ ń bẹ́ẹ̀ ìṣe dáadáa tí yẹn bá ṣe ló gbé o tó bá fún ọlọ́pù ní àárọ̀ wọ́n lọ sí kò ní gbé kò ní gbé lóòótọ́ àmọ́ pẹ̀lú òbí méjì alákọ̀ọ́kọ́ gbogbo sẹ́tù wá bẹ́ dáadáa fún ìbàṣẹ láyé fún ẹ̀sìn tó ìtọ̀ lọ kọ́ sí ìrìlá rẹ̀ wọ́n sì tó ní kárí mi wọ́n sì tó ní pẹ̀lú ènìyàn wọ́n ní pípẹ́ fúnra ìwọ́n sí ètò ìtọ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì níwájú kó bá lànà tàbí ọmọ rẹ̀ sọlọ bá ọmọ àyùbá sọlọ bá ti lọ bá wà á ọlọ́ni lórí kànáàbà. ọlọ́tún sọ̀rọ̀ àlùkò hàn kẹ́mi onímọ̀ni àmìlà sọ́ọ̀lì hàn láti náà sì yé gbogbo ọtún wọn ká tí wọn tí wọn ń gbọ́ mọ́ra wọn ń kọ́rí jù rẹ̀ ta nípa kọ́ sí dáadáa ẹ má sí dáadáa ẹ má sí dáadáa láyé ẹ̀ ọlọ́run kiri ara ẹ̀ náà sọ fún ọ. òwò tán ní kọ́ mọ́ sànú àwọn ọmọ òru kan ọmọ ìmọ̀ mo fi ara rí kíní kan àwọn òru kan kọ́ ọmọ òru gbá ni àpáàlì náà fi ìwọ lọ́jọ́ nǹkan rẹ̀. àwọn àfáà kẹ́sọ̀ fún àti fún pé ìtàn yìí dá iṣẹ́ olóró ní súnà nẹ́bí ní bá ṣe dáadáa fún ìgbà rẹ̀. ilé ààrẹ rẹ̀ lọ́nà ṣe kí pé tó bá ṣe ìwọ ń rẹ̀ wọ́n ní àmìlà sọ́ọ̀lì hàn ẹ̀nà ìbọn bá ti dáadáa fáwọn èèyàn ara rẹ̀ ló sí fún torí pé ìgbàlódé ọlọ́run bá ìlọ́po ìlọ́po ni ọ̀nà ìgbégi ń pa dáadáa sọ́nà wọ́n ní fún ọmọ ìdán wọn jẹ bọ́ fún wọn ara rẹ̀ lọ sàánú ẹjọ́ ti jẹun ìjọ́ ti jẹ oúnjẹ tó fún mìíràn ló máa òun sí wọn gbàlódé ọlọ́run ìgbẹ́ lọ́dọ̀ náà bá lọ́dún yàrá ìfìyà náà ó ju ìlọ́po oúnjẹ tó kan yẹn lọ. ọlọ́run ní kan náà ilé àtọ́ lè ha ní ọdún síbi wọn ní àṣà ha wà ní ìgbà. bọ́ tí wọ́n ní ìṣẹ́ kejì náà ọba sábúrú tọ̀rọ̀ pọ̀ sábúfẹ́ nìkan tó ń jẹ́ ìrora rẹ̀ lọ́mọ àlọ́ lọ́mọ ọlọ́run ní ìyá lọ sí fún ọlọ́pàá àgbà nítorí ilé dákúrò ọlọ́run tó máa ti ń tọ́gbọ́n máa ti ń pàyí dáadáa ní ẹ̀jẹ̀ ká náà tó ń kà lọ sí ọlọ́run bá pé wọ́n ti jẹ́ ẹnì kan pátá sí dáadáa yìí kó má fi gbìn wá ọ̀ wọ́n ti gbọ́ lọ́kẹ́ àmọ́. àmì ìjọba máa fi ṣiṣẹ́ yẹn tó yẹn lásọ kí wọ́n máa ṣe tó tọ́ lọ́run àbóṣe tó tọ́ lọ́run bá ọ̀gbá ìlànà sí àlẹ́bùwà mọ́mọ́ mu sọlọ́lọ́hu àlẹ́ وصلى الله على وعلى آله وصحبه وسلم ẹni tó ṣe dáadáa ṣe dáadáa fẹ́ nìkan nítorí náà lè sàánú rẹ ọ wọn náà jọ tó mú ọjọ́ tó ṣe dáadáa yìí ó mú pẹ̀lú àìyá ìyá tó wà fún nìkan yẹn mo ṣe dáadáa tí ó ń kọ́ lẹ́kọ̀ọ́ yẹ ṣe dáadáa àníyàn rẹ ti gbà lórí ẹ ọdún kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n wá ṣe sàá wọ́n ẹ̀ ṣe nǹkan fún un ó sì tó dà ọmọ àlè ọ ẹ mọ yóò orí tẹ ẹ ti fún ọdún tó náà ẹ tún wá dé ẹ tún wá ní ẹmú yóò ní ẹmú padà fìdí yẹn fún ọ wọn á ní kọ fún mi ní kíní gbogbo ní kò sí náà lẹ́yìn ẹsẹ rí ah. rí tẹrí iná kọ sí wọn ti parí olùwàlú náà tó ti lú sọ́dọ̀ àwọn àfikún bẹ́ẹ̀ lọ́nà ìwọlà àdá ọlọ́run dáadáa tẹ ẹ ṣe ẹ tún má gbàgbé ọmọ pẹ̀lú kíni olóòrègún àti kẹ́ ẹ̀ ṣe ní rámú ẹni kẹ́ ẹ̀ ṣe fún ganan ní àá tí yẹn ṣe fún ìlọ sí ọtí bí ó ṣe ní sọ́ọ̀tì àwọn nǹkan méjì yẹn ti máa ń bá dára fún ìyàbá ṣe jẹ àti ìjàlè ọlọ́yà sọ ní lẹ́ẹ̀kan ìyẹn èyí tá a sọ lẹ́ẹ̀kan olùmọ́jẹ̀mú tọ́lọ́wọ́ ìgbà lọ́wọ́ yẹn ní ọbẹ̀ fi dáadáa ètò ìtọ́lọ́ ọbẹ̀ fi dáadáa ló bá súnà lẹ́yìn lọ wọ́n ti kọ́ fọ́ àmọ́ èyí tó fún ara rẹ pé máa fi sí ìdájọ́ orí padà bàjẹ́ o nínú ọkọ̀ tó fún ọmọ parẹ́ tó lẹ́rọ kí nìkan náà olùkọ́ máa ṣèlè tó fẹ́ tó fún ọmọ fún àbí kọ́ máa fara ní èyí dára tó ṣe fún èyí àwọn àfa wọn ló bí bàbá lórí ọmọ onìkan ló lẹ́tọ̀ọ́ láti máa ṣèlè tó fún ọmọ rẹ lẹ́yìn tó ṣe fún wọn ló bí nìkan ni wọn dà ní máa tó fún ìyàwó wa àmọ́ ọmọ tó yẹn bí ẹ máa ṣe ògùn áà ah, ah, abdullahi abdulrahman abdulrazak mo sì tọ́jú rẹ̀ wà lọ́wọ́ kékeré o pé òun náà lè fi kọ́ lọ́wọ́ kó náà tọ́jú ọlọ́run ẹni tó náà tọ́jú àwọn ọ̀bẹ̀rẹ̀ padà ọ̀tẹ̀ tó ìṣe ọgbọ́n yẹn ẹ̀gbọ́n kọ́lá bó ṣàbúrò yẹn wọ́n ti ṣe fún àti dáadáa fún un agbẹ̀sán rẹ̀ áà ah, ni mo sì rán lè yé o á èmi sì rán lé kéwò à ó ń sọ sí ọtí ṣèlè ẹni tí òmò iná lọ́wọ́ ìfẹ́ àmọ́ lọ́sí tó ń tilọ̀ wọn náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀nà ọ̀rọ̀ rẹ̀ sí dáadáa ń rẹ̀ tẹ̀sí ara fún àdámọ̀ mi ọmọ ìyẹn sábà fi dáadáa san fún yẹn wípé ìnà ìsáàná dìrọ́bìdì kí ló wájú ọ lójú wọn ló wájú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni tí mo fi dáadáa yẹn fún gbogbo tí mo fi fún gbé tabu gbàdà ẹsìn máa wúlò tán ọlọ́run fún wa lójú dáadáa lọ́nà ìṣẹ́ fún ọ ìwọ ká tó wá ní ìwo ìyẹn lásán wá ń retí má lè tiẹ̀ ọlọ́run kí ni má lè tiẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run padà àná ìsọ̀rọ̀ ẹni tó ṣèlè fún tó wá túbá bó tó wá dúráì kò sẹ́ni tó túbá lẹ́yìn ẹ̀ṣẹ̀ láyé tọ́nà àwọn ìgbà túbá rẹ̀ ẹ̀ṣẹ̀ tá ló burú jù láyé olùkẹ́ ìpàkàpọ̀ lọ. Kí n padà túbá, àwọn túbá òun náà èèyàn ṣe fún lápọ̀dún ọlọ́run ìjọba èèyàn ló dààmú ni o tí wọ́n bá ti gbìyàn lóòótọ́ nígbà tó kò ṣẹlẹ̀ sí ìjọba èèyàn ló dààmú ó ti kẹ́kọ̀ọ́ nù ẹni wàá tó bẹ́ẹ̀ fún àforíjì pé wájú foríjì ọlọ́run àforíjì ọlọ́run tààdà rẹ̀ tòní. àbẹ́ẹ̀ bá ti tẹ̀lé kán bá rí àwọn ọmọ wọn ní ìlú ìyẹn gbú ẹgbẹ́ tí sìn àwọn ọmọ tí wọ́n ń lọ́dọ̀ mi wọn ó bá ti wó títí mo lè ṣe ni mo lè ṣe fún ọ ọ jẹun ọ sọ̀rọ̀ kìíní ó bá ti ṣe lè ibi tó pa mi mọ́ ọmọ kan afẹ́ yàgùlà fífi ẹ máa ó wá sí ẹran ọlá ìdí bó ti kó sọ ọlọ́pàá nù ní ìmọ̀ pé sọ́pẹ́lì kọ́lá tọ́tù tó náà dáhùn èmi ò mọ́lá ẹ̀dá mi wọ́n ní wọ́n sọ ọdún ojú mi ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ nínú òkú náà búra ẹ̀dá ìdí mi ní ti mo ní ti òun náà gbọ́dọ̀ wàhálà máa wọ́n jí káàkiri ìdúró àti wàhálà fún wọn padà da owó ní sẹ́yìn pé mo ṣe dájú nǹkan wà lẹ́yìn àdájú bẹ́ẹ̀ tí ẹ náà fún ìtìlẹ́ ìtìlẹ́ ìtìlẹ́ nǹkan fẹ́ gbogbo àti bá tó tẹ náà lọ́pàá lọ pé ìgbà tó ti alọ́run rè é fi rẹ̀ tó bá rìn lálẹ́ àjà lómi tó bá padà di ọ̀la kò ní ọ̀la àjàmá ẹ kéjì sẹ́yìn kan bá béèrè ẹ̀ ọgbọ́n wọn lẹ́yìn tí ò bá ní ìyá ẹgbẹ́ mi déédéé àwọn kan tó bá gbọ́ ọ nígbàtí ẹni kan tó jalè bí wọ́n ti jalè gbàgbọ́ ọ̀nà bí wọ́n nìkan yọ rẹ̀ ni wọ́n máa ń rìn nìkan sí àdéhùn pé bàbá jalè àti wọ́n gbọ́ pé ọlọ́gbàjá ni wọ́n gbé àní ni wọ́n rẹ̀ wọ́n náà ti wà wọ́n náà ti wà bára bí fi fẹ́ràn ọ̀gáàmà tó ó sọ ó tọ́jú ọ̀rọ̀ àlébìnrin mo fi náà búra àlébìnrin mi sọ fún mi ẹ bá ń gbọ́ pé ọlọ́run bá àwùjọ kan jẹ́ ó lálẹ́ àti àwùjọ kan àwùjọ mọ̀ lójútó lójútó rẹ̀ kò láyé ètò gbèsè ètò gbèsè èkú gbèsè àyè náà tí ẹyẹ ò ní ṣe bí ẹyẹ tẹ́ bá ń gbọ́ kò sí tó fà á nínú tí wọ́n ń pàdé ẹni tó bá tẹ̀ tó bá ti lẹ́kàn lé ìkànnà tó mọ̀ èèyàn tí ò ní ṣe ìdájọ́ òdodo hàn àmẹ́rin tí ò bá ti mọ̀ èèyàn wọ́n ṣe kọ́dà wọ́n ṣe ń tayọ akúlẹ̀ tó gbé ẹ̀rọ ẹ̀wọ̀n nílẹ̀ gbogbo ẹ̀rọ gbogbo yàtá jẹ èyí sì kó gbogbo nàìjíríà yìí jẹ ẹ̀ sì wọ́n ràn ẹ̀wọ̀n kọ́ bá ní sọ kí n kí n nàìjíríà jáde tó tó dáa kí wọ́n bá bẹ̀rẹ̀ wọn mú lágbájá ó lọ rí ìpọmọ kánú ní wọn ni amọ̀lọ́mọ́dàlá wọ́n lè bàbá lọ́yà wọ́n bàbá lọ́yà kankan ẹni kan mú lọ òun tó bá wùdó tó bá tún dé náà ẹ̀ padà sí fáwọn ọmọdé yìí náà ni ẹbí kó lọ kẹ́kọ̀ọ́ lọ́gbọ́n tó kú sóhun kú sóhun náà lóyún náà pa aláǹgbà nígbà tó ti dìná tó kéèyàn náà bá lọ ẹni bẹ́ẹ̀ kéèyàn bá bẹ̀rẹ̀ fún àbọ̀sọ ọmọ yàn wọ́n lè jẹ́ kí n ra burúkọ́ lọ́kùnrin àlámúkọ́ mọ́yàn dúró ìmọ̀ báyàn bẹ̀bẹ̀ yìí kọ́ bá mi ó máa nígbà tó lọ bọ́mọ kékeré ọmọ tó ìjọ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ àbọ̀mọdún mẹ́wàá tọ́ rẹ́pù ìjọba mú náà fẹ́ kó àwọn ẹjọ́ náà lọ bẹ̀bẹ̀ ní ìdáńgá lọ́bẹ̀ wọn àwọn èèyàn nílà káyè ó yẹ ká wọ́n sí ìwà àwọn òkè kálọ̀ wọn ní kọ́ òjò níta ti bára rí ìwé ló gbogbo láti bára wa ìwé ló jòrò ni ìjọba ìjọba tó gbé náà kò ní ilá ẹ̀dá nínú ọ̀gbìn níbi ìgbìmọ̀ ẹbí ọlọ́run sàmọ̀nà tó fẹ́ bí èmi àbá ìsàlẹ̀ fún nínú ẹ̀yà ìsìlámù òfin ìmọ̀ bá bẹ̀bẹ̀ pàtàkì tó bá ti dé ọ̀dọ̀ ìjọba ìgbà tí ìjọba fún yàn láyè fún yàn báyà bẹ̀bẹ̀ tó bá ti dọ̀dọ̀ ìjọba wọn fún yàn láyè fún yàn báyà bẹ̀bẹ̀ ẹlẹ́kùnrin ọ̀nà yẹn bí ẹlẹ́kùnrin ìjọba tó lọ́pàá o kódà wọn lọ́dọ̀ lọ́wọ́ ọlọ́pàá náà yẹn ti dé ọlọ́pàá ẹlẹ́kùnrin náà mẹ́tì dé lọ kóòtù ó bá rí adé lọ kóòtù rí tán yóò ti dẹnu ẹlẹ́mọ̀ bá tó ẹni máa ṣe ìwé kó má jáde bàbá ti tọ́jú òfin nípò ìjọba lọ́dọ̀ adájọ́ bọ̀ tí dọ́dọ̀ ọlọ́pàá ní ti dodo lọ́pàá bẹ̀bẹ̀ máa bẹ̀bẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ tààlà. وعلى آله وصحبه وسلم أداكم الله عليكم في الله ولا جنة الله وبارك محمد صلى الله عليه وسلم omi ní ọjọ́ alahad ní ọjọ́ sunday tí àwọn kàfíra ìyáàbò sọ́ọ̀lẹ̀ fi nàkúra wa báàbù tí a ń kà lọ́wọ́ báàbù bayani kẹsìmọ́ tó ló fi kẹ́lì báàbù tí ń sàlàyé fún wa pé àwọn ọ̀nà oríṣiríṣi tó pọ̀ jàǹbùràdà nínú ṣẹ̀ríà tí àmọ́ tí ń wá ojú ìyọ̀ ọlọ́run àwọn mẹ́ta lè fi ara pọ̀ dáadáa kò kéré lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run sọ̀rọ̀ Al-Qur'an pé فمن يأمن مثقال ذرة خيرا يره ọ̀rọ̀ ló yọ. àbí kí ibi bá jẹ́ nínú rẹ̀. ọ̀nà yìí àmà nẹ́kọ́ ọ̀lẹ́ ọ̀dọ́gbọ̀n ní ọ̀rọ̀. ẹni bá ṣe iṣẹ́ dáadáa kan nínú rẹ̀. ọlọ́run iṣẹ́ dáadáa yìí wá kéré púpọ̀ èyí pé ojú lásán ò lè rí olùkórè tó. tó bá jẹ́ orí orí ọlọ́run ní ìyàwó nìkan rẹ̀ kò ní sọ̀rọ̀ kí dáadáa kan sí yàn sí láyé tí mà á gbé ìrìn ìlú kan sọ àwọn nǹkan méjì lára tó dáadáa tí yàn fẹ́ ṣe òun ò ní gbé wò bí yàn bá rí méjèèjì sọ bí yàn bá rí kan sọ bẹ́ẹ̀ ìṣiṣẹ́ dáadáa tí yàn bá ṣe yóò gbé wò nígbà tí wọ́n lọ pé ní àwọn ọ̀rọ̀ tí kò ní gbé kò ní gbé lóòótọ́ àmọ́ pẹ̀lú òbí méjì alákọ̀ọ́kọ́ gbogbo sẹ́gbà ní dáadáa fún ìgbà tó láyé fún ẹ̀sìn tó ìtọ̀ náà ọ̀sẹ̀ lè láàrin tó ní kárí mi tó ní pẹ̀lú ènìyàn wọ́n sì tó pẹ̀lú fúnra àwọn ọmọ ṣètò ìtọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ìrìnàjò kò bá lànà kàní nǹkan mọ́ sallallahu alaihi wasallam bá ti lọ bá wọn àá ọlọ́ni ló ní kan ẹgbà ọlọ́tún sọ̀rọ̀ àlùkò hàn kẹrin òun ni mọ́ni àmìlà sọ́ọ̀lì hàn ọ̀nà sí gbogbo ọdún wọn bá tí wọn tí wọn ń bọ̀ mọ́ wọn ẹ̀ńkọ́rẹ́jì rẹ̀ nípa kọ́ sí dáadáa ẹ má sí dáadáa ẹ má sí dáadáa láyé ọlọ́ni kiri ara rẹ̀ náà sọ fún wọn. Ìwọ́n tó ní kọ́ mọ́ ìsánú àwọn ọmọ òrukàn, ọmọ ìlú Mùsùlùmí rí kìíní kan sí àwọn òrukàn kọ́, ọmọ òrùgbá ni, à pálí náà kù rí ìwọ́n lọ́jọ́ nǹkan rẹ̀. Àwọn àpá ọ̀tọ́ sọ pé àti sọ pé ìtàn yìí dá iṣẹ́ olóró ní Súnà Nẹ́bí ní bá ṣe dáadáa tó yàn gbà rè. Ilé ààrẹ rẹ̀ lọ́nà ṣe ṣe ìwọ́n wọ́n ní àmì làtọ́ọ̀lì hàn àyọ̀ ìbọn bá ti dáadáa fáwọn èèyàn ara rẹ̀ ló sí fún torí pé ìgbàlódé ọlọ́run bá ìlọ́pù ìlọ́pù ni wọ́n ní débi ń pa dáadáa fáwọn wọ́n ní fún àwọn ènìyàn táwọn jẹ bọ́ bá fún wọn ara rẹ̀ lọ sàánú ẹgbẹ́ òun ti gbé oúnjẹ tó fún mìíràn ló mọ̀ òun kí wọ́n bá lọ́dọ̀ ní ìgbẹ́lódọ́ náà bá lọ́dún yàrá ìyá náà ó ju ìlọ́po oúnjẹ tó fún yẹn lọ. ọlọ́run ní fún mi àríyá sọ ọ́ lè ha ní ọdún ṣèlú wọn mi àṣà á wà á lọ. bọ́ tí wọ́n ní ìṣèké jù náà wọ́n bá ta burú sọ̀rọ̀ pọ̀ sáfẹ́ nìkan tó ń gbèrú rẹ̀ lọ́mọ àrẹ lọ́mọ ọlọ́run ní ìyá rẹ̀ lọ sí fún ọlọ́pàá àgbà ọ̀gá ìgbàgbà náà nítorí ilé ìdàpọ̀ ọlọ́run tó bá ti ń tọ́gbọ́n bá ti pín nǹkan yìí dáadáa ní ẹ̀jẹ̀ ká náà tó nǹkan lọ sí ọlọ́run bá pín wọ́n ti ṣe ẹni kọ̀ọ̀kan tá sí dáadáa yìí kó bá ti sìn wá o wọ́n ti já lọ sí àmọ́. kàmí ìjọba máa ti ṣiṣẹ́ yẹn tó yẹn lásán kí ẹ ṣe ti tọ́ lọ́run àbóṣe ń tọ́ lọ́run bá ọba ìlànà sí ànábùwà mọ́mọ́ mu sallallahu alaihi wa وعلى آله وصحبه وسلم ẹni tó ṣe dáadáa ṣe dáadáa pé nìkan nípa náà ní sàánú rẹ o wọn náà jọ tó mú ọjọ́ tó ṣe dáadáa yìí ó mú pẹ̀lú ìyà ìyà wa fún nìkan yẹn mo ṣe dáadáa sí òun ó wá ṣe sàá wẹ́ẹ̀ni ẹ ṣe kàn fún un ó sì tó dà ọmọ àlè ẹ mọ́rọ́ o orí tẹ́ ṣe fún ọdún ìtọ́ náà ẹ̀tún wá dé ẹ̀tún wá ní ẹ̀mú ní olùdó mú padà fìdí yẹn fún ọ wọ́n á ní kọ́ fún mi ní kíní gbogbo ní kò sí náà ah, ẹ̀yẹ ṣe rí ah. ẹ̀rí ìgbà kan tó wọ́n ti parí ọ̀gbọ̀n ìlà tó ti ti lú sọ́dà ọ̀ọ́fẹ́ kan lè lọ́nà ní wàhálà wọn náà ń dáadáa tẹ́ ṣe ẹ̀tún má gbàgbé náà pẹ̀lú kíni olóore fún àti pé ẹ̀kẹ́ ní rámọ́ ẹni pé ẹ̀kẹ́ fún ganan ní àà ẹ̀yìn oṣù oṣù lọ sí oṣù tó ṣe tó ṣe àwọn nǹkan méjì yẹn tí máa ń bá dára fún ẹ̀ bá ṣe gbé àti ìjàlè ọlọ́yà sọ yẹn lẹ́ẹ̀kan mi ìyẹn èyí èyí tá a sọ lẹ́ẹ̀kan olùmọ̀jẹ̀mú tọ́lọ́run ìgbà lọ́wọ́ yẹn ní ọbẹ̀ fi dáadáa ètò ìtọ́lọ́ ọbẹ̀ fi dáadáa bí ó bá súnmọ́ àlẹ́ ìlú wọ́n èyí tó tún ara rẹ pé máa wá sí pé ìdájọ́ ó ní padà àgbàjẹ́ o ìdí náà kọ́ tó tún wọn parẹ́ tó lẹ́rọ sí nìkan náà ó ní kọ́mọ sílẹ̀ tó fẹ́ẹ́ tó fi lọ sí dáadáa fún àbí kọ́mọ fara ní èyí dáadáa pọ̀ sí fún èyí àwọn àfa wọn ló bí bàbá lórí ọmọ onìkan ló lẹ́tọ̀ọ́ láti máa ṣe ètò fọmọ rẹ lẹ́yìn lóṣù kan wọn ní òbí nìkan ni wọn dà ní máa tó fẹ́yàwó wa àmọ́ ọmọdé yẹn bí ẹ máa ṣe ìpín ah ah abdullahi abdulrahman abdulrazak mo sì tọ́jú rẹ padà wà ní kiri o pé òun náà retí kọ́ náà kó náà tọ́jú ọlọ́run retí kọ́ náà tọ́jú àwọn ọ̀bẹ̀rẹ̀ padà ọ̀tẹ́ tí èsì ọgbọ́n yẹn ẹ̀dọ́ ọ̀rọ̀ àbúkọ àbúrò ni wọ́n ti ṣe fún àti dáadáa fún mi lágbẹ̀sán rẹ̀ ah ah èmi mo sì rán nìyí o ah èmi mo sì rán lé kéwò ah wọ́n ti sọ sí ọtún ẹni tí òun ní ọlọ́run ìfẹ́ àmọ́ lọ́sí tí ń tilọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀ náà rí sí dáadáa ló bẹ̀rẹ̀ tẹ̀sí ara fún àdámọ̀ mi yẹn ọmọ ìyẹn sábà fi dáadáa sọ fún yẹn wípé ìnà ìsáà náà dìrọ́bìdì kí ni wàá jọ ọlọ́gbọ́n olúwa ní ọmọ èdè ènìyàn èmi tí mo fi dáadáa ní gbogbo tí mo fi fún ní ní ìṣàgbọ́gbọ́ padà ẹ̀sìn máa wúlò tán ọlọ́run fún wa lójú dára lọ́nà ìṣe fún ọmọ ìgbà tó wàá dúpọ̀ lọ́wọ́ nítorí pé mọ́tò sí lọ́dún sí ìrọ̀ ká tó wá ní ìwo èèyàn lásán wá ń retí náà lè fi ẹ̀ ọlọ́run kí wọ́n lè fi ẹ̀ sọ́dọ̀ rẹ̀ wọn náà wò sọ́ra àná lè sọ ọ́ ẹni tó pèlè fún tó wá túbá bó tó wá dúrà yìí à kò sẹ́ni tó túbá lórí ẹ̀ṣẹ̀ láyé kọ́nà òun gbà túbá rẹ̀ ẹ̀ṣẹ̀ tá ló burú jù láyé oníkẹ́yìn pàpàpà mọ́ lọ kí wàrà túbá àwọn túbá wọn náà yóò dọ́dọ̀ ẹni tí ìyẹn ṣe fún lápapọ̀ ìṣòro ìjọba yẹn ló dààmú ni o tó ní bá ti gbìyànjú lóòótọ́ nígbà púpọ̀ fẹ́rẹ̀ sí ìjọba yẹn ló dààmú ó ti kẹ́kọ̀ọ́ nù ẹni wàá tó bẹ́ẹ̀ fún náà foríjì pé wọ́n ti foríjì ọ̀nà náà foríjì ọlọ́run sàlà lónìí. àbẹ́ẹ̀ bá ti ṣe bí kán bá rí àwọn ọmọ wọn ní ìlú ìyẹn bú ó fẹ́ràn wọn ni wọn ẹgbẹ́ tí sìn àwọn tí wọ́n lérò mi wọn ló bá ti wó títí mo lè ṣe ni mo lè ṣe fún ọ ọ jẹun ọ sọ̀rọ̀ kìíní ó bá ti fi lè di tọ́pọ̀ abúlé mọ́ ọ ọmọ kan akọ́yà abúlé àbíjì ẹ mọ ó wá sí ọ̀ràn báyìí mo ti kó sọ ọlọ́pàá nù ní ìbọn pé surprise kọ́lá ìtọ́sí ìgbéra ẹ̀dá wọn èmi ò mẹ́rẹ̀ ẹ̀dá ni wọ́n ní wọ́n sọ ọdún ojú ilé ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ lórí òkú náà búra ẹ̀dá ìdílé mi ti mo lè ṣe òun náà wọ́n wọ́n làwọn owó ń dí káàkiri ìgbìmọ̀ àti wàhálà fún wọn padà da owó nígbà tí mo ṣe dájú káwọn ilé dájú bẹ́ẹ̀ tí ẹ máa fún ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nìkan fẹ́ gbogbo àti bá tó tẹ iná ẹ̀ lọ́pàá wọ́n pé ìgbà tó tẹ alọ́wọ̀ ní ẹ̀sí rẹ̀ tó bá ní ìyànlá ìdá lónìí tó bá padà di ọ̀la kò ní ìyànlá ìdá mọ́ ẹ kéjì sẹ́yìn tó bá béèrè ọgbọ́n wọn lẹ́yìn tó bá ní ìyá pé gbogbo àwọn kan tó bá òjò ọ̀la jẹ́ náà tẹ́wọ́n fẹ́ lójú ànágbè náà nígbà tí ẹnì kan tó jalè yóò láti jalè gbàgbé ọ̀rọ̀ lẹ́bí wọ́n kan yọ rẹ̀ ni wọ́n wá rẹ̀ ní kàtà lẹ́yìn pé bàbá dalẹ̀ àti wá gbọ́ pé wọ́n lágbájá ni wọ́n gbé àlẹ́ ni wọ́n rẹ̀ lọ́wọ́ náà sì wà wọ́n rán òun náà sì wà bára bí fi tẹ́lẹ̀ ọ̀gáàmọ̀ tó ó sọ tọ́jú ọ̀rọ̀ àlẹ́ ni mo fi náà búra àlẹ́ ni wọ́n sọ fún ẹ bá gbọ́ pé ọlọ́run bá àwùjọ kan jẹ́ ó lálàjá àwùjọ kan àwùjọ wọn lójúkò lójúkò kò ráyè ètò ìgbésí ètò ìgbésí ètò ìgbésí ayé náà ilẹ̀ yóò dé sí ilé ẹyẹ tẹ́ bá ń gbọ́ kò sí tó fà á nínú tí wọ́n ń fà pé ẹni tó bá tẹ̀ tó bá ti lẹ́kọ̀ọ́ lè kan náà tó mọ̀ yàn tí ò ní ṣe ìdájọ́ òdodo hàn àmọ́ ẹni tí ò bá ti mọ̀ yàn wọ́n ṣe kọ́dà wọ́n ṣe tayọ akúrẹ́ tó gbé ẹ̀rọ ẹ̀wọ̀n nílẹ̀ gbogbo ẹ̀rọ gbogbo àti adìẹ èyí sì kó gbogbo nàìjíríà yìí jẹ ẹ̀ tó wúwo náà ẹ̀wọ̀n kan nífẹ̀ẹ́ kì í wọn ni amọ̀ràn mọ́dàlá ah, wọn náà bàbá lọ́yà wọn bàbá lọ́yà kankan ẹni kan mú lọ òun tó bá wùdó tó bá tún gbé náà ìpàdà sí fáwọn ọmọdé yìí náà ẹjú kó lọ kẹ́kọ̀ọ́ lọ kó sì kú sóhun kú sóhun lọ́nà lóyún náà pa alágbèkọ àmẹ́gbà tó ti dìná tó kí wọn bá lọ ní bẹ́ẹ̀ kí wọn bá bẹ̀rẹ̀ fún àbọ̀sọ ọmọ yàn wọn bá jẹ kára burú kọ́ lọ́kùnrin yàrá kọ́ mọ́ yàn dúró ìmọ̀ báyà bẹ̀bẹ̀ ń kọ́ báyà ní ọmọ ń ba àwùjọ bẹ́ẹ̀ ni nígbà tó lọ ìjọba mú náà kan pẹ́ àwọn ọjọ́gbọ́n lọ bẹ̀bẹ̀ wọ́n ìgbà ńlá lọ́gbọ̀n wọn àwọn èèyàn nílà káyì ó yẹ káwọn sí ìwà àwọn òkú kálọ̀ mọ́ ní kọ́ òjì níta ti bára yìí ìlú ló jòrò láti bára wa ìlú ló jòrò ni ó jẹ́ ìjọba tó gbé ní ẹ̀kọ́ ní ilé ẹ̀dá tí mo wò ó níbi níbi ìgbóná ẹbí tó ọlọ́run sàmọ̀nà tó fẹ́ bí èmi àbá ìsàlẹ̀ fún nínú ẹ̀yà sílá tó fún ọba bẹ̀bẹ̀ pàtàkì tó bá ti gbé ọ̀dọ̀ ìjọba tí bá ti dọ́dọ̀ ìjọba wọn fi hàn láàyè kí wọn rán àbẹ̀bẹ̀ ẹlẹ́kùnrin ọ̀nà yẹn bí ẹlẹ́kùnrin ọ̀nà ọlọ́pàá o kọ́dà wọn lọ́dọ̀ lọ́wọ́ ọlọ́pàá náà yẹn tó gbèdé lọ́dọ̀ ọlọ́pàá ẹlẹ́kùnrin ọ̀nà mẹ́fì gbèdé kóòtù ọba bí adìrẹ kóòtù rí tán yóò ti gbé mọ̀ lẹ́mọ̀ bá ti ẹni bá ti rẹ kó bá jáde bá ti dọ́dọ̀ sí ní òye bẹ́ẹ̀ lọ́dọ̀ ìjọba lọ́dọ̀ adájọ́ bọ̀ tí dọ́dọ̀ ọlọ́pàá yẹn ti máa bẹ̀bẹ̀ máa 我台湾以前挂上台湾是中国共产党，哎，农业问题，他最他妈的用日啊，你看我们，一定的帮助，俺们刚开始在那去玩战的，那我爸就是一家子去去那里，我去他妈的，那边我去啊，一起看，好，那你我们这里面要做啥？要要要要要要要要要要要要要 ah ìgbàlúwájú mú kalẹ̀. Ẹ ọ̀pọ̀. Bọ́ọ̀ tó ìjọba ló gbé ìlú kàkúrọ̀, ọdún wọn fún ọ gẹ́gẹ́ bí ìfihàn ìtọ̀. Bí ìmọ̀ ọdún sí àrànà, àwọn sáà máa bẹ̀bẹ̀ sí tó bí ọdọ̀ áfíìmù gangan, gẹ́gẹ́ bí ìfihàn. Wọ́n bá áfíìmù náà, tààlà ní bẹ̀bẹ̀ mọ́. Láti ní wọn kọ̀, àmọ́ tó ṣe ìyàlú yìí nínú ìgbẹ́bí tuntun wa ní kọ́ ṣe wọn. Àbíkọ́ san ibà yìí tọ̀, ìyẹn ní bá gbìyànjú ẹ máa fi ọ̀rọ̀ burúkú pọ̀ wá tó dán rẹ̀ wò ẹgbẹ́ tó wá tó dán rẹ̀ wò àwọn aláǹgbà lọ́yà ìgbésí ẹ̀ lọ kí wọn ṣe máa gbé lọ́rọ̀ ní kí ó kẹ́kọ̀ọ́ bàdá fi ẹni ló fi ààrẹ tó dájọ́ yẹn wọn ló fi wọ́n sàn ẹ̀ fi kalẹ̀ wọn lọ́wọ́ ta'ala alam sọ náà. نبينا محمد وعلى آله وصحبه وسلم أداة الله àtọ̀rọ̀ àlékún kí ọlọ́run orí àjẹjẹ fún ọlọ́run ọlọ́dọ̀ àlẹ́wọ̀ ṣẹlẹ̀ ọlọ́lọ́run àlejò yóò ṣẹlẹ̀ oníyànjọ́ aláhàd ní ọjọ́ sunday tí ọmọ kàkiri àríyáàbò sọ́ọ̀lẹ̀ sí ìnàkúnra wa báwo tí a lọ́wọ́. باب بيان كثرة سلوك الخير باب مثال الخاطئ àwọn ọ̀nà oríṣiríṣi tó pọ̀ jàǹbùràdà nínú ṣẹ̀ríà tí àmọ́ tí wọ́n wá olùyọ̀ ọlọ́run àwọn ọ̀nà tá a lè gbé yàrá pọ̀ dáadáa ọlọ́run sọ ọ̀rọ̀ kan ní pé ọmọ ìyá náà nìkan ọ̀dàdà lọ sí ọyọ́rọ́ ìyá ọlọ́run ló yọ. àbí kí ìkí ìbàjẹ́ nínú rẹ̀. ọmọ ìyá náà nìkan ọ̀dàdà lọ sí ọyọ́rọ́. ẹni bá ṣe iṣẹ́ dáadáa kan nínú rẹ̀. ọlọ́run ní iṣẹ́ dáadáa yóò wá kéré púpọ̀ níbi pé ojú ojú lásán lè rí orí péréte tí bá gbé orí orí ọlọ́run ní ìyá orí nǹkan rẹ̀ kò ní sọ̀rọ̀ sí dáadáa kan tí wọ́n ṣe láyé tí wọ́n gbé èyí kan sọ àwọn nǹkan méjì lára ṣe dáadáa tí wọ́n fẹ́ ṣe yìí ọmọ òbí ní gbé o bí yóò bá rí méjèèjì sọ bí yóò bá rí kan sọ ń bẹ́ẹ̀ ìṣiṣẹ́ dáadáa tí yóò bá ṣe ló gbé o tó máa fọwọ́ náà pé àwọn náà ti ń kò ní gbé kò ní gbé lóòótọ́ àmọ́ pẹ̀lú òbí méjì alákọ̀ọ́kọ́ gbogbo sẹ́fúnra dáadáa tí yóò bá ṣe láyé tí yóò tó ìtọ́ náà ọ̀sẹ̀ ìlànà wọ́n sì torí káyọ̀ ni wọ́n sì torí káyọ̀ ènìyàn wọ́n sì torí káyọ̀ láàbù ọlọ́mọ sí ṣètò ìtọ́lọ́ ẹlẹ́ẹ̀kejì ní àdúgbò bá lánàá kàdé ọmọ sọlọ́gbà ọ̀hún àyùbọ̀sọ̀lá bá ti lọ́gbà ọ̀hún ọlọ́ni lórí kan ẹ̀bà ọlọ́kùnrin sọlọ́ alùpàá kẹrin òun ni wọ́n ní àmì làṣọ́ọ̀lì hàn wọn nọ sí i gbogbo ọtí wọn tí wọn ń gbọ́ mọràn wọn ń kọ lójú rẹ ta nípa kọ sí dáadáa ẹ má sí dáadáa ẹ má sí dáadáa láyé ẹ ọlọ́run tí lára ẹ ló ń sọ fún ọ. òwò tó ní kọ́ mọ́ ìsánú àwọn ọmọ òru kan ọmọ ìlú mo fẹ́ rí kíní kan àwọn nǹkan kọ́ ọmọ òru gbá mi àpáyé náà sì ìwọ́lọ́jì nǹkan rẹ̀ àwọn àfáà tó sọ pé àfikún pé iṣẹ́ yìí dá iṣẹ́ olóró ní súnà nẹ́bí ní bá ṣe dáadáa tó yọ ń bàrè ilé ààrẹ rẹ lọ́nà ṣe pé tó bá ṣe ìwọ ọ̀nà gbàlagà rẹ̀ wọ́n ní àmì ìlà sọ́ọ́lì hàn ọ̀nà ìbọ̀ bá ṣe dáadáa fáwọn èèyàn ara rẹ̀ ló sí fún torí pé ìgbàlódọ̀ náà bá ìlọ́po ìlọ́po ni ọ̀nà ìdíbi ń pa dáadáa bọ́ bá fún wọn ara ẹ̀ lọ sàánú ọdún ti gbé oúnjẹ tó fún mìíràn ló máa òun kí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run bá ìjẹ lọ́dọ̀ ọlọ́run bá lọ́dọ̀ ìyá náà ó ju ìlọ́po oúnjẹ tó fún yẹn lọ ọlọ́run ní sọ́nà àdínà sọ́ọ̀lì hàdì àdínà sílẹ̀ wọ́n mọ̀ ní àṣà á fàánù. wọ́n tí wọ́n ní ìpèsè jù ọba sábúrú tọrọ tó sábúfẹ́ nìkan tó ń gbé ìrora rẹ̀ lọ́mọ àrẹ lọ́mọ ọlọ́run ní ya lọ sí fún ọlọ́pàá àgbàgbà ẹ̀ka ìgbà ìkìyàmọ́ ìjọba ilé ìdáfẹ́ ọlọ́run tó máa fi ń pọ́n máa fi ń pè é dáadáa ní ẹ̀mí ká náà tó nǹkan lọ sí ọlọ́run bá pé wọ́n ti ṣe ẹ̀mí kọ̀ọ̀kan ká sí dáadáa yìí kó má fi gbìn wá wọ̀ gbàdúgbà ló pè é àwọn. àmì ìjọba kan fi jẹ́ ìyàtọ̀ yẹn lásán ní àbóso nítorí tọ́lọ́ wọn bá ọba ìlànà ti ànẹ́bùwà mọ́mọ́ mu sallallahu alaihi wa sallam wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam ẹni tó ṣe dáadáa ṣe dáadáa fẹ́rẹ̀ kan nítorí wọn lè sàánú rẹ o wọn náà jẹ́ tó mú ọjọ́ tó ṣe dáadáa yìí ó mú pẹ̀lú ìyà ìyà wa fún nìkan yẹn bó ṣe dára sí òun ó kọ́ lẹ́kọ̀ọ́ yẹ kó ṣe dáadáa àdéhùn rẹ ti dà lórí ẹ wọn ti kọ́lẹ̀ fún un. tó wá sí sà wẹ́rẹ́ mi ẹ̀ ṣe kan fún un ó sì tó dà ọmọ àlè ọ ẹ̀ mọ́ yóò orí tí ẹ ṣe fún ọdún tó náà ẹ tún wá gbé ẹ tún wá ní ẹ̀mú ní oṣù mẹ́mú padà sí ìyẹn fún ọ wọn á ní kọ́ fún mi ní kíní gbé ní onífò sí náà bẹ́ẹ̀ yẹn ṣe rí i ẹ̀rí mo ti parí olùwàlélá àtúntìlú sọ́dọ̀ àwọn àtìkùn bìlẹ́mì wà láàdá wọ́n lọ dáadáa fẹ́ ṣe ẹtí má bàjẹ́ náà olùkíni olùrè ní àti fẹ́ ṣe ní rámọ́dé fẹ́ ṣe fún ganá ní àá tí yìí ń ṣe fún ìyàlọ́ tuntun ọtí gbó torí tó ṣe àwọn nǹkan méjì yẹn tí máa ń bá dáadáa èyí tá a sọ lẹ́ẹ̀kan olùmọ́jẹ̀mú tọ́lọ́run ìgbà lọ́wọ́ yẹn ní ọbẹ̀ ṣe dáadáa ṣe gbogbo lọ ọbẹ̀ ṣe dáadáa ló bá súnà mẹ́rin lọ wọ́n ti kọ́kọ́ àmọ́ èyí tó fi wọn ara rẹ pé má wàá fi tí ìgbàjẹ́ owó ìpadà àgbàjẹ́ o ìdí náà kọ́ títún wọn parẹ́ kó lẹ́rọ kí nìkan náà ó ní kọ́ bàbá lórí ọmọ onìkan ló lẹ́tọ̀ọ́ láti máa sọ̀rọ̀ ìkókó ọmọ rẹ̀ lẹ́yìn tó wọ́n ní òbí nìkan ni mo ah, ah, abdullahi Musu sì tọ́jú rẹ̀ wọ́n wà o pé òun náà retí kọ́ lọ́wọ́ kó náà tọ́jú ọlọ́run náà tọ́jú àwọn padà ẹ̀gbọ́n wọ́n ti ṣe fún àti dáadáa fún mi agbẹ̀sán rẹ̀. Àà ah, ni ah, mo ṣe wọ́n nìyí o, a, ah, ni mo ṣe wọ́n lé tó wò ó, à ó yẹ kí wọ́n sí wọn kò ti ṣe lè fún wọn àpárẹ. Ilé ìfọ́ náà ẹni tí òmò náà náà wọ̀nyí tẹ̀. Àmọ́ láti tún tí ọmọ náà ọmọ ẹ̀bí ènìyàn ẹ̀ náà wọ́n rí sí dáadáa ló dẹ̀ ń tẹ̀ sí dáadáa fún. Àdámọ̀ mi yẹn ni ọmọ ìyẹn sábà fi dáadáa sọ fún yẹn. Wípé ìnàjì sáà náà, nínú àjọ wọn lójú olúwa ní ọmọ èdè ènìyàn ìlú tí mo ti dáadáa ìfún gbogbo tí mo ti fún ní ìṣàgbógun padà ẹ̀sìn máa wúlò tọ́ ọlọ́run fún wa lójú dára lọ́nà ìjẹ fún ọ̀nà ìgbà tó wà á ti gbé ọlọ́run nítorí pé mọ́tò jìnnà lójú ìrọ̀ ká tó wá ní ìwo èèyàn lásán wá rẹ̀ sí iná rẹ̀ sí ẹ̀ ọlọ́run kí ni wọ́n rẹ̀ sí ẹ̀ sọ́nà dọ̀ rẹ̀ ọlọ́run padà hànà ìṣọ́ra ẹni tó sèrè fún tó wá túbà bó tó wá kò sẹ́ni tó túbá lórí ẹ̀ṣẹ̀ láyé tọ́nà ọ̀run gbàgbà rẹ̀ ẹ̀ṣẹ̀ tá ló burú jù láyé olùkẹ́ ìpapọ̀ mọ́lọ̀ ṣé wàrà túbá àwọn tó túbá wọn náà yóò dọ́dọ̀ ẹni tí èèyàn ṣe fún lápapọ̀ tọ́lọ̀ ìjọba yẹn ló dààmú mi o tó náà bá ti gbìyàn lóòótọ́ yóò gbà púpọ̀ sẹ́ni tí ìjọba yẹn lè dààmú ó ti kẹ́kọ̀ọ́ nù ẹni wàá tó bẹ́ẹ̀ fún náà foríjì pé wájú foríjì ọlọ́run foríjì ọlọ́run sọ̀rọ̀ àrùn ọ̀rọ̀ tèmi. àbẹ́ẹ̀ bá ti tẹ̀lé kí bá wí. àwọn ènìyàn wo lóyún lóyún yẹn bú o pé wọ́n wo inú o. ẹgbẹ́ tí sìn àwọn tí wọ́n bẹ̀rọ mi wọn tó bá ti wo títí mo lè ṣe ni mo lè ṣe fún ọ. ọ jẹun ọ sọ̀rọ̀ kìíní wọ́n bá fi ṣe bèèrè tó pa fi mọ́ ọmọ kan akọ́yà bìlàfíìsì ẹ̀mọ́ ó wà tí àwọn ará ìlú bó ti kú sọ́lọ́pàá nù ní ìgbọ́ pé surprise kọ́lá ìtọ́kùn nígbà ìdáhùn èmi ò mẹ́rẹ̀ ẹ̀dá ni wọ́n ní wọ́n sọ ọdún ìlú ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ nínú òkú náà búra ẹ̀ dá ilé mi lójú lójú òkú náà wọ́n wàhálà máa wọ́n jí káàkiri ìlú àti wàhálà sí wọ́n padà dá owó ní sẹ́pẹ́ mo ti dájú káwọn ẹlẹ́mẹ̀ dájú bẹ́ẹ̀ ẹ má fi ìṣẹ̀lẹ̀ fi ìṣẹ̀lẹ̀ nìkan sẹ́ gbogbo àti bá tó tẹ lọ́rùn ọlọ́pàá lọ pé ìgbà tó ti alọ́rùn rẹ̀ ẹ̀sìn rẹ̀ tó bá ń rìn ọ̀lá ìdá lónìí tó bá padà di ọ̀la kò ní ẹ̀rọ ìdá máa ẹ̀kejì tẹ́lì tó bá béèrè ẹ̀ ọgbọ́ wọ́lẹ̀ tí bá ní ìyá orí gbogbo àwọn kan tó bá gbogbo ọlájẹ́ náà tẹ́kọ́ lọ́sẹ̀ lójú ànábì náà nígbà tí ẹnì kan tó jalè bí wọ́n ti jalè gbàjọ́ ọ̀la lọ́dún nìkan yọ rẹ̀ ni ah, wọ́n wá rẹ̀ kàtí àbẹ̀rẹ̀ pé bàbá dalẹ̀ àti wá gbọ́ pé ọlọ́gbàjá ni wọ́n gbé àlẹ́ ni wọ́n rẹ̀ wọ́n náà ti wà wọ́n náà ti wà bá mo fi ọ̀nà búra alẹ́bẹ̀ẹ́ yìí sọ fún mi ẹ bá gbọ́ pé ọlọ́run bá àwùjọ kan jẹ́ ó lálàjá àwùjọ kan àwùjọ mọ olójútó olójútó rẹ kò ráyè ipò dé sí ipò tó dé sí ikú bí nàìjíríà yìí náà tí ẹyẹ ò dé sí ilé ẹyẹ ẹ bá ń gbọ́ pé tó tó fà á nínú tí wọ́n ń pàdé ẹni tó bá tẹ̀ tó bá ti mẹ́fà lé kẹ́nà tó mọ èèyàn tí ò ní ṣe ìdájọ́ òdodo hàn àmọ́ ẹni tí ò bá ti mọ èèyàn yóò ṣe kọ́dà wọn ó ṣe ń tayọ àpẹẹrẹ tó gbé ẹran ẹgbẹ́ ẹ̀rọ nílẹ̀ gbogbo ẹ̀rọ gbogbo àtàjẹ èyí sì kó gbogbo nàìjíríà yìí jẹ èyí tó wúwo náà ẹwọn kan bá nífẹ̀ẹ́ tuntun ìlú nàìjíríà jáde tó ń tó dá kí wọn bá bẹ̀rẹ̀ o wọn mú lágbájá ó lọ orí ìpọmọ kan nù ní wọn ní amọ lọmọdé àlá wọn lọ bàbá lọ́yà wọn bàbá lọ́yà kankan ẹni kan mú lọ ohun tó bá wùdó tó bá tún dé náà ẹ padà sí fáwọn ọmọ àti yín náà ẹni kó lọ kẹ́kọ̀ọ́ lọ kó sì kú sóhun kú sóhun lọ tó kéèyàn má bàbá ẹnu bẹ́ẹ̀ kí wọn bá bẹ̀rẹ̀ fún àbóso ọmọ yẹn wọn bá jẹ kí n ra burú kọ́ lọ́n fún yàrá mọ́ mọ́ yàrá dúró ìmọ̀ báyàn bẹ̀bẹ̀ nǹkan bá ní ọmọ ń ba àwùjọ jẹ ni nígbà tó lọ bọ́ ọmọ kékeré ọmọ tí ò ju ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ àbọ̀ ọmọdún mẹ́wàá tọ́ọ̀rí kù níjọba ara mu táyà kan pé àwọn ọjọ́ tó máa lọ ni ìjọ ìjọba tó gbé náà kò ní ilé ẹ̀dá tó mọ̀ wò ní ilé ìgbúnú ẹbí tó ọlọ́run sàmọ̀nà tó gẹ́ bí èmi àgbá ìkàlẹ̀ fún nínú ṣẹ̀dá àtúndà tó kí wọn bá bẹ̀bẹ̀ pàtàkì tó bá ti dé ọ̀dọ̀ ìjọba ìgbà tí ṣẹ̀dá fún yàn láàyè fún yàn láàyè bẹ̀bẹ̀ tó bá ti dọ̀dọ̀ ìjọba wọn fún yàn láàyè fún yàn láàyè bẹ̀bẹ̀ ẹlẹ́kùnrin ọ̀nà ìyẹn bí ẹlẹ́kùnrin ọlọ́pàá yóò ṣe jẹ́ náà lẹ́mọ̀ bá sí ẹni bá ṣe wẹ́ kó má jáde bàbá ti tọ́jú ní òye bẹ́ẹ̀ lọ́dọ̀ ìjọba lọ́dọ̀ adájọ́ bọ̀ sí lọ́dọ̀ ọlọ́pàá yẹn ti náà bẹ̀bẹ̀ náà bẹ̀bẹ̀ tó ń lọ fún ìṣàlẹ̀ ìjọba ìdílé ọgbọ́dọ̀ àwọn afẹ́ká sì ń sára sí ìlànà yẹn náà bá dé síbi tí a ti ìdílé báyìí wọ́n bí ọmọ lábẹ́ ọwọ́ sí àrùn tó ti ká àwọn ilé ìṣe ìlú ìlú ní ọkọ̀ ọ̀tá láàbí láàbí láàbí Ah, ya fui para lo más de mi padre. Eh, no báyìí pé ìjọba ló gbé ìlú kàtúrọ̀ ọdún yóò fún ọ gẹ́gẹ́ tí fi sọ bí ìmọ̀ ronú pé àrà náà àwọn táwọn bẹ̀bẹ̀ tí ó dọ́dọ̀ ákìmù gangan gẹ́gẹ́ tí fi o inú kọ́ ṣe wọn àbí kọ́ san ibà yìí tọ̀ ní ẹni bá gbìyànjú ní ìbára san kí wọ́n pé tó kí wọn ṣe máa bóyá ọlọ́ni fi ó kẹ́kọ̀ọ́ bàtà fún ẹni yẹn ló fi ààrẹ tó dájọ́ yẹn wọn ló fi wọn sàn yẹn fi kalẹ̀ wọn lọ́wọ́ sàlẹ̀ àlẹ́ sọ náà. mọ̀kọ́sídù sẹ̀ríà ọlọ́run ó yẹn máa wò ó gbà mí kí ló sábà bá ti gbé sẹ̀ríà kalẹ̀ nínú rẹ̀ ní pé ìsọ ọmọlúwàbí èèyàn ìsọdọ̀tí àwọn èèyàn ìdáàbòbò ẹ̀mí àwọn èèyàn àwọn tí wọ́n gbófin ní kàlùkù tó gbé èdè ti tọ́lọ́ ọba àmọ́ ènìyàn tí wọ́n náà ni pé àpò láti lè dẹ́kun ìgbàgbé ìyáwùjọ jẹ́kẹ́ yorùbá tọ́lọ́ náà nù àwọn kan pé ìjọba náà gbé kalẹ̀ tó àwọn pé ẹja tó ń ṣe orí fífi yẹn ní bọ́ èròǹgbà tí wọ́n náà ni pé ká lè dẹ́kun bàjẹ́ bẹ́ẹ̀ ni òfin ìgbésí tọ́lọ́ ẹni kájú tó ń ṣe bó ṣe bí nàìjíríà ti di èdè náà tí a tún wọ́n ń lò bójú tó àgbọ̀ nígbà tí ẹ múyàn lọ sí ibi tẹ́sí múyàn tí wọ́n bèèrè yàn lọ́wọ́ kẹrí kí yàn rí ní pẹ́ẹ̀sì tẹ́ni ẹ̀ gbèrò láàbù bóyá rí ọ̀gbọ́n ni àwọn ti yà fún yàrá kí ó ń bà orí ẹ̀ rí gbogbo alábẹ́yàn náà ní títí pé kọ́lá òfin lágbájá ìlú lágbájá ilé yìí wà ní ẹ̀rí tuntun àwọn ìlú lágbájá ilé yìí rẹ̀ ẹgbẹ́ kan ju láàbù náà bóyá ní ọ̀bọ ni àwọn láàbù tí ilé ẹ̀ ló wá gbẹ tàbí gbèrè tó jáde ẹgbẹ̀gbẹ̀ ní ìtàǹgbàdà àwọn yóò bá ti kó fún ọ ní mọ̀tò ní o kò sí adájọ́ òwúrọ̀ ìgbìmọ̀ tó náà kí ni ẹ̀rọ ní láàbù rí wọ́n ní láàbù ẹ̀rí wọ́n ní láàbù lórí mọ̀tò ní táyà ọlọ́wọ́ sàwọn ará nàìjíríà dé ara ìlà ìlà